ìkàlẹ̀ láti máa bá wa fèsì sí ọlọ́pàá ìjọkan àwọn ìbéèrè ìta bá ní nípa lámàrí ẹ̀sìn ẹ̀sìn wa rè ìsìlá ṣàmà pé ìmọ̀ òun ni àfihàn ọgbọ́n orí ògbé yìí sì lè mọ rárá àti rárá torí náà orí nọ́mbà tí a máa pè sí òun ni zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one àwọn tá a bá ń pè ní àtòdè ní gbogbo lágbàáyé plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. now asẹ́nulá ìgbésùn nígbà tí a retí pé alábùkí ni ń jẹ́ ọdún gangan ní àlè eight àti tó ṣe ọ̀ràn yẹn lórí àwọn mùsùlùmí fẹ́rẹ̀ kan ṣe. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجود أجود مني أجود ni أجود دعوة ṣe wípé olúwa أجود wa wọn ò dùnnú sóore tó ṣe fún wa. a rí i pé ọdún tó wà nínú ẹ̀sìn Islam ọdún méjì ní pàtàkì yàtọ̀ sí ọdún tó máa ń wálẹ̀ kan lọ́sẹ̀ kì í ṣe gbogbo ọjọ́ jùmọ̀ à. ọdún méjì pàtàkì tá a wí yẹn òun náà lọ́dún ìtúnu Ramadan àti ọdún iléyà eléyìí tó ṣe pé ń kalẹ̀kùn gbàgbọ́n àgbà tó dé tán yìí. ọdún nínú ẹ̀sìn Islam ìkíní kejì àwọn ọdún yìí wọ́n ń wá ní lẹ́yìn ìjọsìn ńlá Ramadan òun náà ni oṣù tó ṣe pọ̀ ga ju gbogbo oṣù oṣù tó lù wá sọ Al-Qur'ani kalẹ̀ nínú ẹ̀ Allahu azza wa jalla ṣe ká ṣe oṣù Ramadan ó ṣe ní ìjọsìn àti orígun kan nínú ẹ̀sìn Islam márùn ní ìparí Ramadan yìí bó ti ṣe jẹ́ ìjọsìn ńlá àfẹ̀ẹ́kánṣe láàrin ọdún olú ẹlẹ́dàá wa ní ká parí rẹ̀ pẹ̀lú ọdún ọdún tá à ń ṣe ọdún tó nítumọ̀ púpọ̀ ni ó lè ríru rẹ̀ níbòmí ìjọsìn ọparí tó ọ̀kan nínú orígun ẹ̀sìn Ìsìláàmù márààrún Olúwa wa ní lẹ́yìn rẹ̀ ẹ ṣọdún ìdùnnú ńlá ni torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ń sọ pé lis-sa'imi farhatan farhatun عند فطره وفرحة عند لقاء ربه ìdùnnú méjì ń bẹ fẹ́ni tó ń ṣe sùúyà ìdùnnú ní ìgbà tó bá ń túnu ìdùnnú ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá sálábà pàdé Allahu azza wa jalla lọ́jọ́ ògbéǹda kìyàmù kò ṣe jẹ́ ìdùnnú ọjọ́ tó ṣe pé Ramadan ọgbọ̀njọ́ àbí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n olúwa ní òní lọ́tàn ṣebí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lájọ bẹ̀rẹ̀ tó lọ ní kí àwọn sẹ̀mí jù parí ẹ̀ wọ́n bẹ nínú ẹni tó ṣe pé ó rí parí rẹ̀ ṣùgbọ́n ilé ìwòsàn ló tó ṣe pé kò gbádùn olúwa ní kí ìwọ kó rí ìparí rẹ̀ lálàáfíà àti pẹ̀lú ayọ̀ olúwa ní kò dunnú ní ọjọ́ ọdún ọdún iléyá ilé yìí tó dé tán yìí ńṣe lòun náà máa ń wáyé lẹ́yìn ìjọsìn ńlá pàtàkì tó náà tún jẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn islam márààrún òun náà ni alhajj ẹ̀rí pé àwọn alálàájì láti òní lọ òní tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù dọ̀lhẹ́jà eléyìí tí a wà nínú rẹ̀ yìí tó jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù may òun ló ṣe dédé ọjọ́ kẹjọ nínú oṣù dọ̀lhẹ́jà òun là ń pè ní yọ́mọ tarwiyah láti òní ìlọ iṣẹ́ hajj ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu àwọn alálàájì tó sọ pé àníyàn tí wọ́n ní kó àwọn fẹ́ ṣe hajj tamattu tí wọ́n ti síwájú ṣe umra tẹ́lẹ̀ òní yìí wọ́n tó ti gbé ihram wọ́n ti dàníyàn lọ́tún pé àwọn fẹ́ ṣe hajj à ń ṣe lábẹ́ òfin ṣẹ̀ríyà nígbà tí hajj tó bá pẹ̀lú umra tó ti tá a ti ṣe síwájú lásìkò tó ṣe pé a padà sílùú wa lẹ́yìn umra mẹ́kà náà la wà bí tòsí rẹ̀ àwa ṣe hajj lọ́dún náà a jẹ́ pé hajj yẹn ti di tamattu láti òní lọ iná ní ṣe hajj bẹ̀rẹ̀ ń pẹrẹwu fẹ́ni tó ṣe pé tamattu ní ṣe ó tún tẹ̀síwájú lọ́tún fẹ́ni tó ṣe pé qiran àbí ifrad ló ń ṣe gbogbo alálàájì pátá porongodo láti gbogbo ibikíbi tí wọ́n bá wà lónìí oníkálukú wọn máa lọ sí mìíràn ni labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik. إن الحمد والنعمة لك والملك لا شريك لك tẹ́lẹ̀ làjì bá ti dé mìíràn lónìí ibẹ̀ là ń fẹ́ kí wọ́n ti sọ̀láàtò dọ́hùr asr maghrib àti isha àwọn sọ̀láàtì mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ṣe ní mìíràn wọ́n máa ṣe sọ̀láàtì ẹyọ kọ̀ọ̀kan lákòókò rẹ̀ ṣùgbọ́n olúwa ṣèdẹ̀kùn fún wa pé ìyọ́ bá jẹ́ rákà mẹ́rin nínú àwọn sọ̀láàtì yìí kó wọn máa ṣe ń rákà méjì méjì péré títí tí lọ́ọ̀lọ́ tún fi wá mọ́ nọ́mbà ti parí àṣùbà lọ́la ọ̀la ni ọjọ́ àràfà tí anabi sallallahu alaihi wasallam sọ pé alhajj àràfà ìdúró àràfà gangan ni hajj alálàájì ó máa bẹ ní Mínà títí tí ó fi di pé ilẹ̀ ń òórùn yọ wọ́n gbéra kúrò ní àràfà wọ́n gbéra kúrò ní Mínà wọ́n máa lọ sí àràfà wọ́n gba Muzdalifa kọjá tẹ̀mátì wá dé Àràfá ń bẹ̀ wọn ibẹ̀ là ń ti fẹ́ pé wọ́n ti ṣe sọ̀láàtò dọ́hùr àti sọ̀láàtò làásùr lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti kọ́kọ́ ṣe kútúbà lẹ́yìn tó bá pèpè fún sọ̀lá yóò ṣe kútúbà bíi sọ̀láàtò jùmọ̀à yóò ṣe kútúbà méjì nígbà tó bá parí kútúbà yìí wọ́n ṣe káàmà ìmáàmù ó ṣe sọ̀láàtò dọ́hùr parí rákà méjì wọ́n ṣe tó bá ti parí wọ́n fi kọ́ ọmọ àwọn tó ṣe sọ̀lá tó lásùn ní rákà méjì gbogbo ẹ̀ wáyé lákòókò sọ̀lá tó bọ̀rọ̀ gbogbo àwọn alálàájì pátá níbi táwọn náà bá wà àwọn aṣíwájú wọn kọ̀ọ̀kan láyé ibi táwọn náà wà mọ̀ síwájú wọn ṣe sọ̀lá tó bọ̀rọ̀ àti sọ̀lá tó lásùn ní rákà méjì méjì torí èèyàn pọ̀ kọjá kátó lẹ́yìn lè má mọ ẹ̀yọ̀ kan eléyìí iná wọ́n máa ṣàdúrà àfẹ́ kí alálàájì tó bá di lọ́la káwọn ṣe sùyàmù à ń fẹ́ kọjá wípé wọn à ṣe sùyàmù lọ́la yẹ́bí tí wá nínú hadith wọ́n ń jiyàn lọ́dọ̀ kan nínú àwọn àyàwó ànábì sallallahu alayhi wa sallam sànàbì ń ṣe sùyàmù ni àbí ò ṣe lọ́jọ́ Àrafa ìyàwó ànábì wá gbé wàrà ránṣẹ́ sànàbì sallallahu alayhi wa sallam ànábì gba wàrà yìí lórí ràkúnmí tánàbì jókòó ó wá gbé igbá wàrà ó gbé sẹ́nu ó mú láti fi ṣe àfihàn fáwọn èèyàn pé òun ò ṣe sùyàmù lónìí torí kí ni àwọn fọkànhá wọ́n ní níta fẹ́ òun náà ní kí gbogbo olórí tẹlẹ́mù níbikíbi tá a bá wà láyé ká ṣe sùyàmù lọ́la nítorí pé wá nínú hadith abu qatada radiyallahu anhu wà nàbì sallallahu alaihi wasallam sọ pé àwọn tọrọ lọ́dọ̀ Allah kó tàtàrà sòyàmùjọ àràfá kó fi máa pa esi ọdún méjì rẹ̀ kó fi máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ǹjẹ́ kó fi pẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe tó kún kárí alálàájì náà fáwọn náà ń fẹ́ kí wọ́n ṣe sòyàmù lọ́jọ́ àràfá ní àràfá ìṣe ànábì yìí tó mú wàrà ní ìjọ àràfá ó fi hàn wípé ẹni tó lọ sí hajj ti ń bẹ nípò pé ń ṣe hajj kò gbọ́dọ̀ ṣe sòyàmù lọ́jọ́ yìí ń ta fẹ́ fún wọn ni káwọn máa ṣe yàtọ̀ sí tí Abu Hanifa sọ Abu Hanifa ní tó bá ti mọ̀ pé tó ń bá sọ sùyàm kò ní kọ́ dínà òun láti lè ṣàdúà lọ́jọ́ yìí kò ní kọ́ dínà òun láti dúró ṣàdúà kò sí nǹkan tó burú kó ṣe sùyàm yẹn àwọn èyí tó pọ̀ jù nínú àwọn fuqaha wọn la kórìíra rẹ̀ ẹni tá a fẹ́ fún òun náà ní kó má ṣe sùyàm lọ́jọ́ yìí wáyé o àwọn tá a wà ń lé lọ́la á ṣe sùyàm nítorí pé olúwa máa ń tàtàrà rẹ̀ pa ìṣọ́ méjì rẹ̀ Al-Imam qarafi rahimahullah wọ́n ní wọ́n ní ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ hàn ọ̀fọ̀gáìr àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí pé lómi ọmọ tẹnámá yọ ọmọ tẹnámá ẹ̀ṣẹ̀ àti ìwà abú àti ìwà àdánù gbẹdọ̀ bá ti sọ̀sọ̀ yá àmújọ àràfá wọ́n ní máa pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ ìyẹn ni pé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wáyé alálàájì tó bá ti wá di pé wọ́n kò ní àràfá lọ́la tó rùn bá wọ̀ مطمئن لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك بقبوة أتنتو لو سحج أتنتو لو سحج أنفان الله كان ومن حديث النبي محمد صلى الله عليه وآله وسلم لك أفضل الدعاء دعاء يوم عرفة وخير ما قلته أنا والنبيون قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير àdúrà tó lọ́lá jù òun náà làdúrà jọ àràfà nítorí wàá lóore jù tèmi àtàwọn ànábì tó síwájú mi wí ní ọjọ́ àràfà òun náà ni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir à ń fẹ́ kí gbogbo wa náà tẹnu mọ́ àdúrà yìí lọ́la àtẹni tó wà ní hajj àtẹni tó wà nílé torí pé òun làdúà eléyìí tó lọ́lá jù gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́ tánàbí sallallahu alaihi wasallam wí torí ẹ̀ káwa náà pọ̀ ládùá a kì í sára fáńbò mi àfi ní pápá Àràfà ní Mẹ́kà àmọ́ ọjọ́ Àràfà náà lọ́jọ́ Àràfà fún gbogbo mùsùlùmí gbogbo àgbáńlá yìí ìgbàláyè sì wà fáwa náà ká máa tọrọ àdúà lọ́jọ́ Àràfà yìí torí oore tó ló máa fi ṣe àwọn ẹrú rẹ̀ lọ́jọ́ Àràfà kó lè bá a fi ti àwa náà ṣùgbọ́n oríire fáwọn ọmọ ẹ̀yà wa táwọn lọ sí hajj oríire tí wọ́n ọkà màmá nítorí pé wọ́n nu hadith tánàbí sallallahu alaihi wasallam ń tọ́ka sí olúwa yóò fi àwọn ẹrú rẹ̀ tí wọ́n lọ sí hajj tí wọ́n ń bẹ ní pápá àràfà olúwa yóò fi wọ́n ṣe fáàrí níwájú àwọn màláìka lọ́la yóò máa sọ pé àwọn nìyẹn àwọn ẹrú mi wọ́n wá bá mi ṣọ́ọ̀ṣẹ́nu ọ̀bọ̀rọ̀ láwọn ẹni tó ṣe pé wọ́n rí wọn worowóró ni wọn ọ̀ráyè yá eruku sì tún bẹ lára wọn kí ni wọ́n ń fẹ́ gan-an ọba tó ṣe fún ti mà ṣùgbọ́n wọ́n tún máa béèrè kó lè bá a ṣàfihàn fáwọn tá a mà àwọn mọ̀lẹ́kọ̀ọ́ sọ pé àforíjì rẹ̀ ni wọ́n ń tọrọ olúwa ni ishadu ẹ jẹ́rìí sí o fa inni qad ghafartu lahu torí pé èmi ti foríjì wọn oríire ńlá yìí iná ní bẹ fún ọtọ lọ hajj lọ́jọ́ tọ̀la níjọ á pé ìrégbè àti ìranù àwọn nǹkan tí ò wúlò ìlọ́wọ́ á máa mú gbọ́lọ́la ò ní mójútó kókó pé kó o wà nídúró kó o máa tọrọ orí ayé àtàlùkìyàmà ní pápá àràfà wáyé o tó bá dúró tó bá rẹ̀ ọ́ ìgbàláyé wà pé kó o jókòó tó bá sì jókòó tó sinmi díẹ̀ à ń tún fẹ́ kó o tún dìde padà kó o máa ṣàdúrà títí tí ó fi di pé òòrùn wọ̀ tóòrùn bá ti wá wọ̀ ẹ gbéra ó dé Muzdalifa ní Muzdalifa lọ ibẹ̀ lẹ́ti ṣe sọ̀láàtù maghrib àti sọ̀láàtù ìṣá magrib kò ní dín sí mẹ́ta rẹ̀ sọ̀láàtì ìṣá olúwa ṣe ìdẹ̀kùn fún apẹ́kọ́jẹ́ rákà méjì á sùn ní pápá Muzdalifa nígbà tílẹ̀ bá mọ́ á ṣàṣùbà ìyẹn ni pé ọ̀tún lánàá ọ̀tún là ń wá lọ́jọ́ ọdún. Ànábì sallallahu alayhi wa sallam ó fi yé wa pé nígbà tí àwọn alálàájì tó bá ti parí àṣùbà ní Muzdalifa à ń lọ sí Mash'arul ibi tí mọ́ṣáláṣí Muzdalifa wà ní wọ́n ń pè bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ń jó ń bẹ́ẹ̀ òní waqaftu ha huna wa jam'un kulluhu mawqif èmi dúró ń bí o gbogbo Muzdalifa láàyè dúró nítorí pé tá a bá sọ pé gbogbo èèyàn gbọ́dọ̀ lọ dúró níbi tánàbì dúró àfàìmọ̀kẹ́mi ọmọ bọ̀ níbi tí èèyàn bíi ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún bíi mẹ́ta tí wọ́n ti jọ wà níbì kan náà èèyàn mílíọ̀nù mẹ́ta kí gbogbo wa sọ pé ayé ẹyọ kan tánàbí dúró làwọn náà fẹ́ dúró ìfúnfúnfún ọ̀sẹ̀lẹ̀ tánàbí sọ pé gbogbo bí tẹ́yìn náà bá dúró ti tó tọ níbẹ̀ yẹn lẹ́tọ̀ wa máa tọrọ ẹ máa ṣàdúà ẹ máa tọrọ orí ayé àtàlùkìyàmù sílẹ̀ bá ti wá má kedere kó tó di pọ́ọ̀rùn yọ ẹ gbéra ó di mìíràn nígbà tí ẹ bá ń lọ lọ́nà ẹ dẹ̀bi tá à ń pè ní wàádì muhassir wàádì muhassir àyè ìyá ni ìbẹ̀lú olúwa ti pa abúrahàtà run ẹni tó gbé irin tó dojú rẹ̀ kọ mẹ́kà ipò ń fẹ́ lọ owó kààbà àyè tí parun tiẹ̀ ti bà nù. wáyé o tẹ́ bá wá débi tẹ́ ti sọ̀kò ibi tí ọjọ́ àyè sọ̀kò ńlá ìbẹ̀lẹ̀ ti sọ̀kò lọ́tún láàyè ọ̀tún láàyè ànábì sọ fáwọn sàhábà nígbà tílẹ̀ má ó mẹ́rin la fẹ́ ṣe lónìí o á sọ̀kò á pa ẹran á fa orí wa ká tó lọ ṣe tawaful ifada torí ẹ̀ la ti ń pe ọjọ́ yìí ní yawmul hajjil akbar torí ẹ̀ ọjọ́ yìí lọ́jọ́ ọdún fún gbogbo mùsùlùmí ní gbogbo àgbáńlá yìí wọ́n wá lẹ́yìn tá a ti parí iṣẹ́ hajj ẹ wo orígun ńlá nínú àwọn orígun ẹ̀sìn islam márùn èyí tó lùwà ní ọ̀ràn àyàn rẹ̀ ẹ̀kan ṣoṣo ni nínú ìgbésí ayé ọmọ èèyàn lẹ́yìn iṣẹ́ hajj yìí lọ́dún wa torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ọdún nínú ẹ̀sìn islam ó ní í ṣe pẹ̀lú ìjọsìn ńlá lẹ́yìn ìjọsìn ńlá ló máa ń wá torí pé kìí ṣe nǹkan tá a kàn fọpọlọ gbé kalẹ̀ kí ẹja máa pé jọjọ báyìí hmm. àwọn kí ni ká tún á máa ṣe àbẹ ẹ máa ṣe nǹkan báyìí ẹ̀sìn ni eléyìí tó tọ̀dọ̀ Allahu azza wa jalla wa torí ẹ̀rẹ́ ní kẹ́ni tí ọdún tá a pè ní ọdún ìtúnu Ramadan àbí ọdún léyà tó bá báláyé tó jẹ́ mùsùlùmí ọjọ́ ọdún ńlá ni o tó yẹ kí wọn náà kó kópa ń gẹ́gẹ́ bí a ti ṣe rí ọdún léyà tí ń bọ̀ yìí wọ́n tó jẹ́ mùsùlùmí lódodo tó ṣe pé ẹ̀sìn rẹ kò tẹ̀sí tẹ́lẹ̀ náà o sì fi jọ́kàn sọ pé wòye ṣe mùsùlùmí má mùsùlùmí náà lọ wà òun sojúṣe rẹ nínú ẹ̀sìn Islam nígbà tí ọdún yìí bá dé tó ló wá bá bù ọ láti rí tó ní tó lè fi pẹran léyà àǹfẹ̀kọ̀pa àǹfẹ̀kọ̀pa ẹran léyà torí pé ọ̀kan nínú ìjọsìn ńlá téèyàn máa fi súnmọ́ Allah lọ́jọ́ ọdún yìí òun náà ní ká pẹran léyà torí ẹ̀ yàtọ̀ sí ìwọ tó ṣe pé o ti fi Islam lé ọjọ́ tipẹ́ ìdákúrekú ni sọ̀láàtì rẹ wọn á rí i pé léyà ń bọ̀ náà wọn á lọ ra mùsòrò ó dé má wájú ilé ọ̀ ń tan ara rẹ̀ jẹ ara rẹ̀ lásán ló lè tàn jẹ àwọn mùsùlùmí ni wọ́n lọ́dún ẹni tí kì í bá ti ṣe mùsùlùmí kọ́ mọ́ tan ara rẹ̀ jẹ torí ẹ̀ bọ́dún yìí ti ṣe ń bọ̀ iná ni nǹkan àdùnnú ńlá ń bọ̀ nǹkan àdùnnú ìpè ọjọ́ ọdún ni ọjọ́ àdùnnú ńlá ni ẹnì kíkọ́ kọ́dún yìí wọn tó dé gbogbo ọjọ́ mẹ́wẹ̀ẹ́wà àkọ́kọ́ yìí àwọn ọjọ́ ńlá ni eléyìí tí wá nu hadith Abdullahi bin Abbas radiyallahu anhuma lọ́dọ̀ imam al-bukhari àtàwọn onítìrà sunan wípé kò sí ọjọ́ kan tó lọ ẹlẹ́dàá nífẹ̀ẹ́ sí iṣẹ́ rere nínú rẹ̀ tó tó èyí tí máa ní ṣiṣẹ́ rere nínú àwọn ọjọ́ yìí lọ. a sì máa ń sanyàn ní àdìpọ̀lé ẹ̀san lórí dáadáa téèyàn bá rí ṣe eléyìí tó pọ̀ ju bí ṣe máa ń sanyàn lẹ́san téèyàn bá ṣe nígbà míì lọ láwọn ọjọ́ mẹ́wàá yìí torí ẹ̀ ẹ́ rí i pé ọdún kó ó sì bá wa ní zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one náà. Ah, lẹ́yìn náà kó tó tún di ní eh, kó tó di pé mo gbàgbé eh, lọ́la tó bá ti di lẹ́yìn àṣùbà ọ̀la ti ṣe jọ àròfà òfin ṣẹ̀rí àṣọ pé kí gbogbo wa lẹ́yìn tá a bá ti parí sọ̀láàtù àṣùbà kàmẹ́tì allahu akbar allahu akbar allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أبر لا تيان سبحان الله إليه أنكم تكبيرات مقيدة إليه تانتين ستلة لا تقوى تسو بالحجة تبير أنكم تكبيرات مطلقة إليه أو إليه سبحان الله لين صلاة الظهر لين عصر مغرب عشاء بين لا توي تبعديني أطلع لين سبحان الله lẹ́yìn sọ̀látọ̀ bọ́ọ̀ lẹ́yìn asr lẹ́yìn magrib lẹ́yìn isha láti wá wí ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún lẹ́yìn gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan yóò tán lẹ́yìn asr ìjọ kẹrin ọdún eléyìí ká mójútó ní wíwí ìgbà wo la bẹ̀rẹ̀ sí wí lẹ́yìn tó bá ti ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta رضي الله عنها من صحيح مسلم متواتر عمي هنا النبي صلى الله عليه وسلم تما قاري صلاة وكي بني كني صرا ساد كنت استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يعني لي يا الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد súnà sí ní kíkálukú ọ̀dá tiẹ̀ wí ẹsẹ̀ kí lè má mú kọ́ máa wí ká máa dá lóhùn bẹ́ẹ̀ ni kò bá súnà mú ká máa wí lápapọ̀. zero eight zero two four four eight four one four four one naam ẹ tó wà ètò orúkọ ní àti ìdá sí pé o. naam ìbéèrè yín o. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ọwọ́ ọwọ́ ti jẹ́ ọwọ́ ti yàwó sábẹ́ ti yàwó àwọn sọ pé sábà lọ òbí rẹ̀ ṣé ṣé lórí láti jẹ́ àbí ìṣòro kí ló dé tẹ́bí yorùbá ni yín kí ló dé tẹ́ ẹ̀ máa kí ní yorùbá ìwọ ni bárọ́kọ̀ lọ sí ọjọ́ bó ti ṣe. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam asalaamualeykum àwọn náà ẹ̀tọ́ alóòrẹ̀ tó wà ní kú sálà àwọn aṣmàtíwá àbàtàtù orúkọ ní àti ìdájú sọ̀rọ̀ Àmín, ẹ̀bá ṣe ìbẹ̀rẹ̀ ní pápákọ̀ ìjọ. Àti ń gbọ́ yẹn ṣe pápákọ̀. bí àwọn ọ̀gá wa ẹ̀dá ọlọ́run ìlọ́wọ́ àwọn ọ̀sán gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ìlú adákọ̀ẹ́ bá wa ṣàlàyé díẹ̀ fún gbogbo wa láti mọ̀ pé ẹ̀sìn ìsìlámù wà yìí kì ṣe ọ̀dá sí sí àwọn mùsùlùmí kan sí àti ìwà mùsùlùmí kì ṣe gbogbo tí wọ́n lè rìn. àyè fún oúnjẹ amọ̀lúwìn mùsùlùmí táwọn ẹgbẹ́ ìyàpọ̀ ìbéèrè kejì ẹ̀dàkùn èèyàn bá ń lọ́wọ́ àwọn àbójútó aláìsàn alhamdulilayi àkọ́kọ́ kò sẹ́nìkan nílé ayé tó sọ pé ọjọ́ ẹni tó mọ́ tí kìí ṣẹ̀ tí kìí ṣàìdá àìdá àtẹ̀ṣẹ̀ àtàbòrò kò ya ẹnìkan sílẹ̀. Si àwọn mùsùlùmí lè ṣàìdá ó lè ṣàbòrò ẹni tí èsì mùsùlùmí lè ṣàìdá ó lè ṣàbòrò kí àwa ti torí pé ẹnìkan nítorí ẹ̀sìn oníṣe ìgbà tó ṣàìdá tó ṣàbòrò lọ mẹ́sìn ìkórìíra ẹ̀sìn ni wọ́n ń pè léyìn ìkórìíra ẹ̀sìn ni wọ́n ń pè nípa nínú àwọn ajínigbé ajínigbé kò ní bákan náà àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣe kò àṣẹbí láìpẹ́ yìí ni mo ń gbọ́ tẹ́nìkan tẹ́nìkan ń sọ fún mi rìlíìsì kọta sínú ròyìn wípé àwọn tí wọ́n túbà nínú àwọn boko haram tí wọ́n láwọn ò ṣe iṣẹ́ ìgbésùnmàmí mọ́ so wọ́n ní iye òǹkà báyìí nínú wọn ni mùsùlùmí òǹkà báyìí nínú wọn ni ẹlẹ́sìn kìrìsìtẹ́nì òǹkà báyìí nínú wọn ni abọ́gibọ̀pẹ̀ ṣebí nàìjíríà yìí náà lájọ torí ẹ̀ pé lẹ́yìn ẹni tó ọ̀gbọ́n tó járe oko òní ọ̀ma sọ ọdún tẹ́ ń sọ. ara nǹkan tí ìjọba ń ṣe náà nù pé káwọn èèyàn lajú káwọn èèyàn lajú tóra ara ìlajú náà ni máa bí sọkúsọ ìrànwọ́n àti ọjọ́ pé ilé ẹ̀kọ́ wà ní ọ̀lọ́lé ẹ̀kọ́ ẹni tí ò lọ ilé ẹ̀kọ́ tí máa ń sọ̀rọ̀ ẹnìkan kọ̀rọ̀ ru wọn kún nítorí pọ́rọ̀ àgọ̀ ni wọ́n máa jáde lẹ́nu rẹ̀ abùkátà ká kẹ́kọ̀ọ́ abùkátà ká lajú ẹ pé ara ìlajú náà ni máa bí kọ́rẹ́ pé níjọ́ tí ẹlòmíì bá wọ bàálù báyìí inú bàálù ni ara ìlàjú ni so ó yẹ pa jẹ́ pé alájú torí ẹ̀ tí ara oko tí ọ̀gbọ́n ara oko tí ọ̀làjú tí wọ́n bá ń sọ̀rọ̀ ìyẹn kà á kún nítorí pé tiẹ̀ nìkan ní òye iṣẹ́ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi gbọ́n ìlú kò nù kúrò lára rẹ̀ ọ̀pọ̀ tí ẹ sì lè ti bọ́ nítorí pé kò sí nǹkan ẹni tẹ́ ẹ lè kọ́ lẹ́kọ̀ọ́ mọ́ agídí ti kún ọ̀rọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ pé ẹnìkan ẹ̀yà kan ẹ̀sìn kan ní ṣe kan ọ̀rọ̀ àwọn ará oko tí ọ̀làjú ó sì ti yẹ ká lajú jù bẹ́ẹ̀ lọ wàyí o kò sẹ́nìkan láyé tọ́gbọ́n tí ń fẹ́ káàbúrò sọ ọmọlàkejì o ọmọlàkejì rẹ̀ ẹ̀bá àjọ jẹ́lẹ́sìn kan náà ẹ̀bá àjọ jẹ́lédè kan náà ẹ̀bá àjọ jẹ́lẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bá àjọ elédè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bá àmọ́jọjọ́ màálù kan náà ẹ̀bá àjọjọ́ màálù débé èèyàn jọ ni gbogbo yín kò sẹ́nìkan torí rẹ̀ pé tí máa fẹ́ káàbúrò sèèyàn ẹgbẹ́ rẹ̀ torí ìdè eléyìí báyìí tí aburú bá wá ń ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó lè kásẹ̀ rẹ̀ kó àfi kí àwọn èèyàn ṣọ̀kan àfi káwọn èèyàn ran ara wọn lọ́wọ́ tí wọ́n sì tún ràn ìjọba gan náà lọ́wọ́ nítorí pé ìjọba ó lè má dá mọ aburú tí ń ṣẹlẹ̀ fúnra ara rẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ta ló lobo ọlọ́pàá ní ìsinyìí báyìí ẹ̀ǹkà ń pọ̀ ọlọ́pàá alágbófinró agbófinró òfin wo lọ́fẹ́ gbérú ẹ gbọ́dọ̀ gbìyànjú láti ta ló lobo nǹkan báyìí ṣẹlẹ̀ ń bí báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ ń bí báyìí torí pé tọ́lọ́pàá bá wà níbi iṣẹ́ wọn kì í ṣe gbogbo tí ń lọ́nù ìlú wọn rí kódà tán bá ní cctv tán fi ń rí gbogbo tí ń lọ́nù ìlú so ibòmíì lè pamọ́ sí wọn torí ọwọ́ bíi tí kámẹ́rà dé ni tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ nítorí máa ń ṣe gbogbo olúlé ayé nu àwọn ọlọ́pàá ó ti ní nọ́mbà kan tó jẹ́ pé gbogbo èèyàn ní ọ̀hà sórí láwọn orílẹ̀-èdè kan tá a mọ̀ àwọn lè sọ pé three three three three ń lẹ́ẹ̀mẹ́ta ni kò sẹ́ni tí ò ti hà sórí gbogbo fóònù tẹ́ bá ti tẹ three three three ẹ ti pàkíyèsí àwọn agbófinró pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ń bí báyìí o ká tó wí ká tó ṣẹ́jú ká tó fọ̀ ẹ̀rí pa àwọn náà ti dé àwọn orílẹ̀-èdè kan sọ pé nine nine nine tẹ́ bá ti pè báyìí àwọn agbófinró ti débẹ̀ ok kí ló dé tó ń ti gbogbo facilities tí wọ́n ní tó yẹ pé gbogbo títì gbogbo kinní ni wọ́n ti ní kámẹ́rà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àìmọye nǹkan ní ọmọ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní mà tí ọmọ àlú aráàlú tóun yẹ ṣe agbófinró tí ò bá ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni tí ó bá wọn fòpin síbàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n ìlú ò lè jẹ́ lálàáfíà ìlú ò lè bẹ lálàáfíà tọ báyìí ti ṣe ń gbé orílẹ̀-èdè ní ìsinyìí báyìí ẹlòmíì tó wá ti rọ́lọ́pàá ìpè ní ọ̀mọ̀ ẹsẹ̀ ìpè ní ọ̀mọ̀ ẹsẹ̀ kò fẹ́ rí wọn òun náà sì ló ń fi ẹ̀mí tiẹ̀ lẹ̀ wọ́n fẹ́ fi àyà wọ́n fẹ́ dojú àyà kó ewu láti jẹ́ pé kí ààbò ọjẹ́ ti gbogbo wa tòun bá tẹ̀mí ọ̀bá lè fún ní àlàyé tí ń ṣẹlẹ̀ bóòlù náà ti lọ ọbẹ̀ kò sí bí ó ti ṣe lè lọ ọbẹ̀ bákan náà kí sí pé kí agbófinró náà kó níbọn kó ní àfàjá kó ní gbogbo nǹkan tó lè fi dojúkọ ìjà ló lè jó borí ìjà àwa náà tó jẹ́ pé àníbàn àwa tá a láfànjà a gbọ́dọ̀ máa ṣàdúà ká má tiẹ̀ réwu ká má ra burú wọ́n sàn ju kó dí káborí rẹ̀ lọ nítorí pé téwu ọ̀bá tọ̀ wá wá táburú ọ̀bá ṣẹlẹ̀ láwùjọ wa àti ṣoríire ńlá torí pé tó bá ṣẹlẹ̀ tán bàbá borí rẹ̀ gángba míì à ọ̀pọ̀lọpọ̀ lè fara gbà torí ẹ̀ ká pọ̀ ládùá so káwọn ìjọba náà káwọn náà sì ṣe nǹkan tọ́tọ́tọ́ yẹ nítorí pé ẹ̀mí ọmọ èèyàn tẹ́rí ọ̀wọ́n o ẹ̀mí ọmọ èèyàn wọ́n nísìnyí akramakumullah èèyàn ń sin ewúrẹ́ a bá rí i tí wọ́n gbé òkú ewúrẹ́ wa wọ́n gbé wá sẹ́nu ọ̀nà ilé wa níta kò béèrè ní kékeré ló ṣe wọ́n á ní à ìyáálé ọ̀kan ló lù pa sẹ́mi pé ewúrẹ́ ló lù pa <laughs> ìyáálé ọ̀kan òní rẹ́dọ̀fì lórí òróró á rí i pé yọ́ọ́ da owó ewúrẹ́ wa padà kódà bó bá san owó ewúrẹ́ kò ní dàbí ewúrẹ́ kátó wá pẹ́ mi ọmọ èèyàn ẹ̀mí ọmọ èèyàn wọ́n tí ìjọba bá ń dáàbò fẹ̀mí ọmọ èèyàn níjọba tó ń jẹ̀jọba tí ìjọba ò bá dáàbò fẹ̀mí ọmọ èèyàn àti dúkìá rẹ̀ ìjọba èè jẹ̀jọba nítorí pé ìjọba ló ká ọmọ ìlú lọ́wọ́ dè wípé ẹ̀yin ò gbọ́dọ̀ ní nǹkan àjà torí pé tẹ́ ẹ bá ní nǹkan àjà ẹ máa sẹ̀mí ara yín sùtà kò á ní bẹ́ẹ̀ ẹnìkan kan rí i pé oògùn máṣíìnì mu àwọn náà ti ra mọ́tò lọ́ba lọ́ọ́ gègùn díẹ̀ wípé ó kùbí tó gbà lónìí ìwọ òun níbà ìwọ òníbà yọ pààyàn àbí òní pààyàn yọ pààyàn so ìjọba ní kẹ má ní nǹkan jà ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba tó ní ká má ní nǹkan jà òun náà gbọ́dọ̀ ṣe tán láti dojúkọ ewu lọ́nà tí ó fi dáàbò bo àwọn èèyàn wọ́n ní kí ló dé táwọn èèyàn máa ń pọ̀ lórílẹ̀‐èdè kan ju orílẹ̀‐èdè kan lọ àní àwọn tó ń kọ́ ẹ̀kọ́ sociology ilmul ijtima wọ́n ní ìdí tí àwọn èèyàn fi máa ń pọ̀ lórílẹ̀‐èdè kan ju orílẹ̀‐èdè kan lọ ẹ̀rí pé nàìjíríà ń bì àwọn alápọ̀jù láfíríkà ń bì ló ń kà nínú sábàbí rẹ̀ ni pé oúnjẹ táwọn èèyàn máa jẹ tí wọ́n fi sẹ̀mí ọ̀pọ̀ ń nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi ní rọrùn ọ̀pọ̀ ń bí olúwa ti ṣe wá ṣe a kò sí nǹkan yẹ wá bíi kọjá pé ààbò tó péye nàìjíríà lọ wájú ní gbogbo áfíríkà yìí nítorí kò ní wa bá a ti ṣe kẹ́nìkan máa dín wa kù kẹ́nìkan máa ṣe kópa wa so ara nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ orílẹ̀-èdè kan àti mo lọ rí láfíríkà yìí ni wọ́n àwọn àwọn tí mo á lọ bámbẹ̀ wọ́n ń gbé mi rìnrìn àjò láwọn ìlú kan lọ sílùú kan nínú tó yà mí lẹ́nu jù òun náà ni pé àní tí rìn jìnnà láti rí Ògbómọ̀ṣọ́ yìí sí Ìbàdàn a sì ti rí ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe nǹkan ogun tó tóbi mẹ́ta àwọn eléyìí helicopter wọ́n ń ṣe àwọn eléyìí artillery wọ́n ń ṣe àwọn eléyìí missiles ni wọ́n ń ṣe náà so àwa ó yẹ ká ti ju gbogbo àwọn eléyẹn lọ nítorí pé orílẹ̀-èdè wọ́n gbọ́dọ̀ wá ààbò fáwọn èèyàn rẹ̀ àwọn èèyàn kan máa wá sọ́dọ̀ wa lálàáfíà kan máa jáde lálàáfíà nídùnnú wa àwa àwa káwa náà ń bẹnu ilé wa kẹ́rù ọmọ bà wá òun náà làlàáfíà ọ̀rọ̀ ti débi tọ́lómìnì tí wọ́n lè jáde sẹ́yìn kò lè má tọ́jọ́ bá ti di pé ń kẹnu bọ́ po ọ̀pọ̀lọpọ̀ lè jáde sẹ́yìn kò lè má kẹ́sì máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó yẹ kó wọ́n ń da omi àlàáfíà wọ́n ń dàrú yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ àtọ̀rìn wà nù. ó yẹ kí ìjọba náà máa ta lọ́mọ orílẹ̀-èdè òun. orílẹ̀-èdè máa ní dátà fọmọ orílẹ̀-èdè rẹ̀ àwọn ò ní. ẹ̀rí pé NIN ní ìsìn olè lọ gbà lọ́jà. ṣògbógbó orú eléyìí náà ní máa fà gbàjọ káàrí kaná. èsì pé nígbà tí nǹkan bá bàjẹ́ tán iná láwa sọ pé ẹ kó ban jáde ìbọn ni. ìbọn burúkú táwọn ti kó wọlé ńkọ́. ní ìsìn tẹ̀ ẹ rí i pé wọ́n lè wọ́n lè gbogbo kálukọ́ kan máa kọjá ni wọ́n máa sọ ọkùn dúdú sọ ọlọ́pàá náà ni wọ́n kọjá ẹlòmíì gbé nǹkan ìjà tó ti lè ti dorílẹ̀-èdè rú ó gbé sínú so tí wàhálà bá sì ṣẹlẹ̀ ọlọ́pàá yìí náà wọ́n kọ̀ọ̀kan máa àwọn fẹ́ pa so ìgbà tó yẹ ká ṣe àṣe èsì tó yẹ gbogbo àwọn tó fẹ́ da nǹkan rú kò síbi tí wọ́n ò sí kó ló ẹlẹ́dàá kọ́ bá tún orílẹ̀-èdè wa sí. lẹ́yìn eléyìí ẹ wá ní ẹgbẹ́ ṣe sọ̀láàtì súrà lẹ kọ́kọ́ kí ẹ̀ ké fatiha tó bá yẹ pé ẹ bá rántí ẹ kà fatiha ẹ tún á tún súrà ké ẹ kà fatiha ẹ tún súrà ké ẹ wá forí kanlẹ̀ lẹ́yìn ìgbà bá sálámà. zero eight zero two four four eight one four four one. 08024481441 wa aleykum salaam wa rahmatulah wa barakatu orúkọ yín àti na yìí o. na ẹ̀dá ìbéèrè yìí pé ẹni tí à ń sọ fún pé kò ṣe sọ láì tí kò ṣe sọ láti wúre níbẹ̀ wá máa ń kí àti tó gbé àdéhùn máa ń sọ fún pé kò ṣe sọ láti kò pé wúre níbẹ̀ kọ̀ wá àwọn kan sọ pé mùsùlùmí ni àmọ́ ọ̀rọ̀ rẹ̀ léwu àwọn kan sọ pé kìí ṣe mùsùlùmí má ẹlẹ́ẹ̀kejì ńlá mú kìí ṣe mùsùlùmí. zero eight zero two four four eight one four four one naam waaleykum salaam wa rahmatulah wa barakatuh o kàn yà ti bí dẹ́sí naam ìbéèrè yín o mo ṣàkíyèsí ẹni yẹn pẹ̀lú àti mọ́mù rẹ̀ bí ọmọ ilé ìfẹ́ náà ni wọ́n wọ́n ti ń dúró pé wọ́n ń jẹ́ ibi wọn. Oya oya oya iṣẹ́ máa wà gba ilẹ̀. Wọ́n máa ń pa ọ́dà lọ kàjá. Wọ́n á ní pé mo ti máa ṣe ìtẹ́yìn mọ́mù rẹ̀ lábàá sí mi sí èyí àrídá ti fi mu ẹ̀yìn rẹ̀ lóde oṣù jẹ́jẹ́. Alhamdulillah, àkọ́kọ́ gbogbo èèyàn lẹ́ni àpọ́nlé ẹ gbọ́dọ̀ tàbùkù ẹnì kankan ṣáájú kẹ́ tó rí tó mú yín mà dájú pé ẹni àbùkù ni torí de eléyìí báyìí tí àwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tẹ́ lè fọkàn tán tẹ́ bá ti lè sọ̀rọ̀ fún yín ó ti tó ọ̀sẹ̀ ìdìgbà tẹ́ bá ní ẹ̀yin náà fojú rí kì í ṣe gbogbo nǹkan lẹ́ lè fojú rí láyé ó náà gẹ́gẹ́ bíi pé oṣù láàrì tá a fi mọ̀ pé rọ̀mọ̀dọ́nà bẹ̀rẹ̀ èèyàn mélòó ni ó rọ̀ṣù táwọn kan bá ti rí ká gbà wọn pé ó ti tó tó bá ti kéde pé tọ̀ wọ́n rọ̀ṣù ẹ̀bẹ̀rẹ̀ sùn yá àmọ́ ti tó torí kété gbogbo wa bá sọ pé dìgbà tá a bá rí ẹ̀yìn tí rọmọdún bá ti pé mẹ́ta lẹ lómi ò torí so ọjà pé ọjà gbèsè mẹ́ta mi so bẹ́ẹ̀ náà ní irú eléyìí àwọn ẹni tí a lè fọkàn tán tí wọn ń purọ́ àwọn ẹni tí a lè fọkàn tán tí wọn sọ níjàmbá àwọn náà sọ fún yín pé ń ṣiṣẹ́ báyìí báyìí níṣẹ́ burúkú tí ẹ sì fi ọ̀rọ̀ Allah tẹ fi dẹ́rùbà wọn ẹjẹ arántí pé gbogbo owó kù ẹjẹ arántí pé olúwo ṣèṣirò fún wa ẹ má ẹ̀yìn náà ọ̀rọ̀ wọn tó fi ṣiṣẹ́ lẹ́yìn ìjọba oṣù jọ. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one naam. naam. naam ẹ tó wà lórí ètò wàlẹ́kùn sẹ́lá wọn wàlẹ́kùn sẹ́lá wọn orúkọ yẹn àti ìjọba ń bẹ̀rù. kí ni ìbéèrè náà. kí ni ìbéèrè yín àwọn ti dá yín lọ wọ́n ti dá yín lọ. wọ́n ti dá yín lọ nígbà tí èsì pẹ̀ gbọ́ yorùbá ṣebí ṣebí yorùbá nìwọ èèyàn ń ṣe mùsùlùmí ọwọ́ afẹ́yàwó àwọn sọ pé barakallahu fi nígbà tí èsì pọ̀ máa ń tó ṣe ẹ kú gbéyàwó ìyàwó ni mẹ́ni o ṣebí yorùbá nìwọ àbí wo la ṣe jù. zero eight zero two four four eight one four four one. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yà ti gbà sí ń pẹ̀lú. Jami ló ń kúnná tẹ́tẹ́. Naam, ìbẹ̀rẹ̀ yín. Ìbéèrè mi pé mo ṣàkíyèsí pé ẹni ajẹ́ ìbejì. Hmm? Mo fojú ti pẹ̀lú ìbálòpọ̀ àkókò tí a bó jẹ. Ẹni ajẹ́ ìyàwó àbáláyé. Kí ni? Lẹ́yìn adé àgbé. Hmm. kò yé mi kó tún ẹni tó béèrè yẹn kó tún tún béèrè àgbọ̀ nǹkan tó sọ yìí. arábìnrin wọn bẹ̀rẹ̀ ń pé ó ti tó bí ọdún kan àwọn kí fi ń pé ọkọ àwọn àti ẹni tó jẹ́ ọ̀rẹ́ àwọn wọ́n jọ ń ṣe n'ina. so nípa abe, àwọn jà àwọn bínú gan ṣùgbọ́n àwọn òbí àwọn àtàwọn òbí bá wọn dá sí i àwọn ọkùnrin yìí òun ni wọ́n bí nínú ìsìn kò gbọ́ sọ àwọn kan jọ wà ní jíjọ wa ìpẹ́tọ̀ bóyá yóò máa ṣó rẹ̀ lóde pé kankan àmọ́ táwọn bá ó jọ wà nílẹ̀ òun máa ń tóun fara á ní ìsìn ara ti ní àwọn débi pé ṣé àwọn owó pé ṣé Islam fàyè káwọn lọ ra ẹ̀rọ tí wọ́n ní wọ́n ṣe é pé àwọn arákùnrin yóò gbà fáwọn. alhamdulilayi lópin ìgbà tí ó bá gbé bẹ́ẹ̀ ṣe sọ òun tọ́ ni torí àwọn ọba yín débẹ̀ hmm. àyè sì dá lérú tó bá pò tọ́ ni nǹkan tẹ́ bá sàn kò sí tàbí ṣùgbọ́n ọkàn yín ṣàìdá ìwà burúkú wọ́n sì ní ìwà gbèrè gbogbo ẹnikẹ́ni tó bá bá ṣàgbèrè ìwà burúkú ni ìwà zina kátó wá pé ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ọ̀rẹ́ ìyàwó rẹ̀ torí de eléyìí ká bẹ̀rù Allah kàrántí pé ìdájọ́ ń bẹ́ńjọ́ gbẹ́ndọ̀ kìyàmà kò sí nǹkan kan tá a ṣe tá a ṣe gbé à ń ṣe pamọ́ ni torí de eléyìí tó bá yẹ pé bó ti ṣe ṣẹlẹ̀ nu àwọn bàbá bàbá tí wọ́n dá sí gan àwọn náà dá sí nídásí ti Yorùbá ni àwọn ò ní fẹ́ kí nǹkan bàjẹ́ ṣùgbọ́n lábẹ́ òfin ẹ̀sìn Islam á tó bá jẹ́ pé wọ́n bá ń lo òfin ṣẹ̀ríà ni ọkùnrin kò ní ìwádìí sí i dípò pé yóò máa jánu pọnpọn yóò máa tún ṣagídí kan ìwọ tó ti níyàwó kí lọ wá dédì zina òfin ṣẹlẹ̀ àní pé o ti lẹ́tọ̀ọ́ kan pa ọ́ hmm. o sọ ma pé nígbà tó o sì ti kù kò túmọ̀ sí pé o ti bọ́ níjọ́ gbẹ̀ndàlù kìyàmá zina tó o ṣe yí báyìí tó bá wo olúwa ó jìyà rẹ̀ àfi tó bá wù láti forí jìn ìyàwó rẹ kú mọ́ tóun rí pa burú lòun ṣe àtìbàjẹ́ tóun bínú tó faraya ẹ dákun àìdá tó ṣe dà ṣe kí ni tó ń wá ṣe lọ́dọ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé òun lọ́ wà fún ọ òun lọ́ wà pàtì òun á ń wà wà kú wàá lọ sára ẹlòmíì ìyàwó wa ń bínú pé ojúṣe tèmi tí mo wá ṣe lọ́dọ̀ rẹ̀ ni ló ń ṣe pẹ̀lẹ́ lòmíì ọwọ́ apá òun tì ní ìsìn nítorí pé òun lẹ́lẹ́nu gbọ́rọ̀ àbí yóò sì gbà àkótó dipọ́ gbà àyè wà fún obìnrin láti sọ fún pé wọn náà ọ̀fẹ́ ṣèyàwó rẹ̀ má ìsìláàmù gbà kọ́ bọ́ dànù nítorí pé eléyìí tẹ́lẹ̀ náà kìí ṣe ọkọ tó jẹ́ pọ́ kájú òṣùwọ̀n kí ni túmọ̀ pé oníyàwó ti ẹnilétọ̀ lọ ṣe zìnà eléyìí túmọ̀ sí wípé àgbàláyé wà fún ọkọ bọ̀dà nù èló ló fọ́n sọ̀dáàkì dá sọ̀dáàkì rẹ̀ padà kọ́ sọ fún pé ó ṣe má tó bá ti ṣe nǹkan oṣù ẹyọ kan ó ti parí nu ọlẹ́tọ̀ láti lọ lọ́kọ mi ọjọ́ bó ti ṣe jẹ́. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Yàmù ló ń pè láti ọ̀sẹ̀. Nà ìbẹ̀rẹ̀ yàn. Bí mo bèèrè pé àwọn àti àgbéyìí àbẹ̀yẹ wọn fún ètò òtútù wọn pẹ̀lú ìbálòpọ̀ àkọ́kọ́ sí àbò tiẹ̀. Ẹni kà ló mọ fífòdó àti kúdótọ̀. Wọ́n fẹ́ mọ̀ jíjẹ àwọn nǹkan yìí láyé ẹ̀yìn àbí àjẹ tó wà lánàá. alhamdulilayi kò sí nǹkan tó burú buru n'uko jẹ́ adìẹ àgíríkì àkọ́kọ́ kìí sùn lọ dára rẹ̀ Allahu azza wa jalla ló dá incubator ò lè dá adìẹ incubator kò lè dá ẹyin yé so ẹyin tó ti wà tó ti pàdìẹ yé iná ní incubator ni wọ́n fi sàbálẹ̀ lórí tí ó padà di ọmọ adìẹ ẹ mọ̀ ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ èèyàn wọn wò pé adìẹ léwu wọn èyí tètè wọn èyí tètè yé kí wọn pamọ́ sòyọ pẹ èèyàn sì pọ̀ láyé sèèyàn bùkátà àti jẹran adìẹ wọn bùkátà láti jẹyin ju iye tí adìẹ bílẹ̀ ti ń yé lọ ju iye tí ọmọ tí adìẹ bílẹ̀ ń pa lọ so nítorí de eléyìí báyìí ọmọ èèyàn wa kọ ọbẹ̀ ẹyin wọn kọ ọbẹ̀ ẹyin lójú látàrí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọ́n wá wá ọ̀nà wo lẹ́yìn yìí ni ó fi jẹ́ pé ọgbọ́ ti incubator incubator ọmọ bá wọn pa yóò máa bá wọn pọ̀ máa díẹ̀ bákan náà adìẹ yìí náà gan tí ó fi máa ẹ adìẹ tá à ń sin lé ní ìsìn ó lè sọdún kan tí ó rí gbóǹkà adìẹ greek ni wọn ti sọsẹ mẹ́ta àfa ó ti kúnnù sásùn so báwọn ṣe dọ́gbọ́n sí lànà àkọ́kọ́ kò sẹ́ni tó ní túláàsì kọ jẹ o o lè máa wádìí ìbílẹ̀ kàkí wọn máa jẹ́ o sì lè máa wẹ́yìn ìbílẹ̀ kakọ́ ọmọ jẹ́ àmọ́ kò sí nǹkan kan tó sọ adìẹ greek náà di ìwọ̀ kò sí nǹkan kan tó sọ di ìwọ̀ eléyìí jẹ́ ti adìẹ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé tá a bá mọ nǹkan kan tí wọ́n fi ń bọ́ adìẹ greek dàgbà tó jẹ́ pé sẹ̀rí àlè má fọwọ́ sí òun ní ká ṣèbéèrè ń parí a sọ pé tọ ẹ bọ́ wọn pẹ̀lú ohun tí ò ní kinní yìí nù tẹ bá sì mọ̀ pé ẹyin tí wọ́n ń fi incubator pa tí ń dọ́mọ díẹ̀ tí bá mọ̀ pé nǹkan kan wà nù ẹ́ńjìnì náà tẹ́yìn ń wò pé tó lè takò ṣẹ̀rí àìsọ́ eléyìí la lè dáhùn fún àmọ́ pé ká pé ẹ má jáde àgíríkì ẹ má ṣe pé kìnnì nígbà tí èèpọ̀ fẹ́ da irú eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù ẹ rí i pé àwọn tí ń wádìí yẹn náà ọ̀pọ̀lọpọ̀ máa ń yí mọ́ wọn lọ́wọ́ ní ọdún kan ní England àwọn màálùú ní ńláńlá tí wọ́n máa ń fún wàrà lára wọn ẹni ọ̀pọ̀lọpọ̀ màálùú tí wọ́n bí ṣe máa rí tó wọ́n wá rí pé àwọn màálùú yẹn wọn ò tún máa dàgbà tó báwọn ṣe ń fẹ́ kí wọ́n dàgbà so kí wọ́n jẹ oúnjẹ kọ́ mọ́ lọ títí kí wọ́n ti tóbi lọ́nà tí ọ̀dà tó wọ́n á bẹ̀rẹ̀ sí ní fún àwọn màálùú ní nǹkan tí ọ̀jẹ́ mọ̀ tí wọ́n jẹ gbogbo ìsàkí ẹran àti gbogbo ohun tó ń bẹ nínú ẹran tẹ́ran jẹ àti bí ìgbà tá à ń fún ẹran lẹ́ran jẹ ṣebí ń lọ́sàn àwọn màálùú di táwọn fi ń sọ wípé màálù ya wèrè ní England tòǹgbà tí àwọn náà padà dẹni tí ń sálé nítorí màálù tó ní màálù náà nígbà tó ya wèrè tán kò fẹ́ rí yàn má àwọn náà tó bá yí mọ́ wọn lọ́wọ́ àwọn wọn wà àmọ́ eléyìí tàbí greek àti ìmọ̀ nǹkan kan tó sọ díẹ̀ wọ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀tọ́ ni so jáde kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ọba sì mọ̀ pé tìbílẹ̀ ló dùn lẹ́nu ẹ̀ kò sẹ́ni tó tú brọ́dà àbò kọ̀wé láti Benin Republic wọ́n ní àwọn tó ń ṣe pàǹpà láàrin ara wọn pẹ̀lú ọ̀nà tí wọ́n gbà ta nǹkan ní ọ̀dọ̀ wọn bí ọ̀kadà àtàwọn nǹkan míì pẹ̀lú pé wọ́n máa sanwó díẹ̀ díẹ̀ pé kí ni ìṣẹ̀lá Islam sọ lórí ilé ló fẹ́ dáhùn. àní dáhùn tó bá tó bá ti ń ṣe fanfa àwẹ̀ dáhùn níbi hmm. tá a ti bàjẹ́ tó àfikọ́jẹ́pọ̀ kọ́mọ̀jẹ́pọ̀ ń lọ sọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tó jẹ́ jẹ́ naam ẹ má jẹ́ àgbàgbé inṣàlá tó bá ti di ní ìrọ̀mùlẹ̀ ẹ̀yìndì ní ọ̀túnla inṣàlá ọ̀túnlátúnlẹ̀ ẹ̀yìndì yóò wáyé ní ọ̀tọ́sìtì tẹ́kù dubai ní aago méje àbọ̀ inṣàlá ètí àwọn olùmọ̀ wa tí wọ́n ṣáájú wa ṣe sọ̀láàtì ní ọjọ́ yìí kàtì tó má gbàgbé. ní àgọ́ testing ground. naam ní testing ground yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a lò ní ìdílé àìsàn àdá kàtì tó má gbàgbé Eh, tó wá èèyàn bárúkọ ọdún yóò wáyé ní ọjọ́ kejì ọdún bákan náà ní ẹ̀yìn ìfọláṣọ àti ní ìfẹ̀kẹ́gbẹ́kẹ̀gbẹ́ eh, àti ọba sọ̀hún Ògbómọ̀ṣọ́ náà náà mẹ́tọ́ wa lórí ètò wàlékún sára wa sọ̀tùlá àbàkátù. ó ti yé ó ti yé ti dáhùn ti dáhùn àti dáhùn nǹkan tó lọ kà fún ẹkú ọdún náà ni ni bàbá àti ìyá mi kí ni ojúṣe mi fún wa, kí sì ni nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tèmi náà láti gbà lọ́dọ̀ wọn. mi. àtọ́júṣe tèmi náà wọ́n níbi láti ṣe fún èmi náà ìgbà tí wọ́n máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lé lórí mi ìṣe aláà tábà sì ti fi ìdáhùn sí ìbéèrè tí àwọn ènìyàn wa ń bẹ̀rẹ̀ wọ́n lọ fún wa ní àwọn ìlú péréṣe kí aláà ká ṣe ọ̀pọ̀ ọdún láì kí aláà gba ìbádà wa. náà ẹ tún jẹ́ àpàdé àwọn olùmọ̀ ní ọjọ́ mẹ́jọ ibi tí a tún ti máa pàdé wọn ní orí ìkànnì kan náà àdágbé fún wa pẹ̀lú subhanakallahumma bihamdik shada an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته